ọdún ẹ ló dé o Chief Rhino o ọdún ẹ ló dé o ó mọ ṣàmọdún ọdún ẹ ló dé o ọdún ẹ ló dé o ọmọ òye láàmì ọdún ẹ ló dé o ó mọ ṣàmọdún ọdún ẹ ló dé o ẹ kú oníyìí lé o. Chief Muraina mo ń béèrè o ẹkú onílé o ọmọ èèlà mi mo wá kí ẹkú onílé o abẹ́fẹ́ òdìmọ̀dẹ́rẹ́sà ẹkú onílé o ọmọ èèlà mi mo wá kí bájábájá kọ ajá ojú gbà fóolóko àgbẹ̀ rokoroko wọn sì júbà fèèpẹ́. àgbẹ̀ tí ó bájúbà fẹ́ èpẹ̀ èpẹ̀ ni ó fagbẹ́ lójú kalẹ̀ tó lẹ̀ lónìí mo rí ìbà fọlọ́wọ́ ọba ìbà fákọ́dà yẹ àṣẹ̀dá ọ̀run ọba títí bẹ́ẹ̀ kí bẹ́ẹ̀bẹ́ tó mọ́ ọbẹ̀ ni ìláyà aláwùrà bí ọba tó mọ́ ọbẹ̀ nígbà tí bẹ̀bẹ̀ onílé èsì mọ́ gbowó olúgbọ́n ẹ pé ó jíire lóko lé o bóun àfèrè mọ̀jò bóun àfèrè mọ̀jò kó jíire ní sárẹ̀. bẹ́ẹ̀ mọ jíire bí ò jíire èmi ò mọ̀ bí Chief Muraina Oyelami bá ti jíire bí èésà ọ̀fìrágbì jíláǹdì bá ti jíire bí àbẹ̀fẹ́ onímọ̀dẹ́rẹ́sà ọmọ epo rẹ́dẹ́ bá ti jíire bí ọmọ jìmọ̀ rẹ̀ mú òye lámì bá ti jíire bí ọmọ nírabẹ̀ ní ọmọ ọlọ́fà mọ̀jọ bá ti jíire bí ọkọ mọ́hùn mi bá ti jíire bí ọkọ mọ́hùn mi ìyá èèṣà bá ti jíire bí ọkọ Olúwatóyìn ọmọ alárẹ̀jẹ̀ búmọdìmọsọ níṣẹ̀lẹ̀ Olúwatóyìn Ìjẹ̀bú-Ilé ọmọ èrè níwà ọmọ adúhùn mádé o ọmọ adúhùn mọ̀ọ́sù pẹ̀lú ìyẹ́jẹ níṣẹ̀lẹ̀ àyà rẹ̀ Olúwatóyìn bí ọkọ Bọ́láńlé ìyá Bísí bá ti jíire ọ̀run dẹ̀ẹ̀dẹ̀ dẹ̀ẹ̀dẹ̀ kó dẹ̀lẹ̀ fún bọ́láńlé aya rẹ̀ tí ó sì ń lé ayé mọ́ ẹ̀gbá níṣẹ̀lẹ̀ bọ́láńlé o ẹ̀gbá ọmọlíṣà bí ọmọ agbóngbò àkàlà lákéjọ bí ọmọ sẹ́tìmù mi kíkan kíkan ìsàlẹ̀ oró wa dùn ìgbà nílẹ̀ àwọn aya rẹ̀ bí àbẹ̀fẹ́ onímọ̀dẹ́rẹ́ sábà ti jíire abùṣebùṣe ni ó ní ní sọjọ́ ọbí rẹ̀ àṣẹ ìṣàmọ́dún nínú owó nínú ọ̀la ńlá nínú àìkú kò wá sí bó o ṣe lè pẹ́ láyé tó o ó ni mo sáré ọmọ ó ní mo sáré ọmọ nílé ayé. ọmọ rẹ ló ní kí ọ pàṣẹ ìṣàmọdúnlé ayé oyè ebi ìpè àdùn níyẹyẹ àṣà òfìrágbèjì láńdì ló rán mi wá bí ó ọmọ rẹ ló ní dákun bá mi máa gẹ bàbá mi dákun bá mi kí bàbá mi torí jígí mi ni alábàárò ọmọ ni ó wá ní kí ọ̀pá ṣe ìṣàmọ̀dún nínú owó nínú ọ̀la ńlá nínú ayé ikú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ bàbá tajudeen ayọ̀fẹ́ bàbá oyè ebi ipa dùnní yèyé àṣà òfìrágbì jíláńdì náà ni mo mi ìkí bàbá oyè ní ìkẹ́ o bàbá olúwakẹ́mi bàbá oyè ètọ́lá bàbá olúwabùnmi bàbá adékúnlé bàbá tọ́pẹ́ bàbá àná bàbá oyè abc bàbá Bọ́lá bàbá Julian náà ni mo mi yìí kò bẹ̀rẹ̀ fún bàbá oyè èrò ń tẹ́ o bàbá Olúwaṣeun bàbá Ajíbóyè bàbá Délé bàbá oyè Bánkẹ́ bàbá Yọ̀mídé bàbá Akínóyè bàbá Clinton náà ni mo mi ìkí àwọn ọmọ rẹ̀ àtàwọn ọmọ ọmọ rẹ̀ àti àwọn ọmọ ọmọ rẹ̀ náà ní ìkẹ́ ọ̀pá ṣe ìṣàmọ́dún nínú owó nínà ńláńlá nínú ikú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ kó wá síbẹ̀ ṣẹlẹ̀ pẹ́ńlẹ́ ayé tó yìí láyé ọlọ́run ọ̀bọ níjẹ́kẹ̀ pọ́njúkú ìrágbìjí olókè méjì takọtabo lórí àgbà ọkàn yín lulẹ̀ òkú kan nílé bàbá tó bí ọlọ́mọ gọ́vnà adégbóyèga oyè ètọ́lá ní kìnkì ọ́ ọba abdulrasheed ọlábòmí wọ́n ní kí n kí ọ pàṣẹ ìṣàpọ́ndúnlé ayé. ọba abdulrasheed ọlábòmí ní kí n kí ọ arágbíjẹ ọ̀fìrágbíjì ní kí n kí ọ pàṣẹ ìṣàpọ́ndún. ọ̀dúndé ọba sọ̀lù dẹ̀rọ̀ èmi forí balẹ̀ forí adé mo súnmọ́ bá níwọ̀n ègbèje mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà mo pa gbúdúgbúdú níwájú ọba ọba mọ̀mọ́ pàmí ọ̀la ni ó dá mi. kọmíṣánná for cultural and tourism ní kí n kí ọ pàṣẹ ìṣàmọ́dún gbogbo àwọn òjòyé ní kí n kí ọ pò mọ̀ ṣàmọ́dún láàyè ọmọ rẹ ní kí n bá òdèlé bàbá tó bí ọlọ́mọ ni ìrágbìjí olókè méjì takọtabo lórí àgbọ̀ kọ́yìn lulẹ̀ òkú kan ni àbẹ̀fẹ́ òdìmọ̀dẹ́ rẹ̀ sàbẹ̀lẹ̀ kò pọn ọmọ bá dẹ̀lẹ̀ kọ̀rọ̀ ètò ẹ̀tú yọ̀mẹ̀tún nípò onímọ̀dẹ iná wa sùn wọn ò má bó wọn ọmọ yàyà ǹjẹ́ nínú ọ̀la mẹ́rìndínlógún yìí lọ́jọ́ sí. ńlẹ́ ọmọ fèníṣẹ́pọ̀ wọn ò fèníṣẹ́pọ̀ níbi rẹ̀ sá nínú bọ́ọ̀lù òkùnkùn ní ọmọdé lára ọmọ ròǹdòròǹdòrò ń romú onímọ̀ọ́dúnmọ̀ tẹ́wà mọ́mọ́ béèrè ni ẹ̀yin lọ́mọ bẹ́ẹ̀ dúdú wọn ti ẹ̀ pẹ́ ẹ̀ dúdú rárá àjèjé bó o pupa wọn ti ẹ̀ pé o pupa afẹ́fẹ́lẹ́ lórí méjì wọn á pèjé o ẹ̀fúfùlẹ̀ lórí méjì wọn á parun o àrùn yòókù ńkọ́ ọ̀kan fún wọn lọ́wọ́ balẹ̀ ọ̀kan fún wọn lépo ká fi jẹṣu ọ̀kan fún wọn lépo rondòrondò kan fi mọ́ ẹrẹ̀mọ wọn bí bá sunkún ẹ̀kẹrin lọ́mọ elépo mọ́ yanrìn epo ẹ̀karùn lọ́mọ alábàámọ́ mọ́ yanra bá o ẹ wá wẹ̀yìn àbá tí mo sùn látàná lè yín lọ́jọ́ sí epo fẹ́ sí lójú epo fẹ́ sí lẹ́nu mo bá mi dárò mo mọ́wọ́ epo mo fó lóúnjẹ mo fèyìn epo tó kù sọ ọ̀bẹ iná ìnà iná tí mo gbọ́ mo ṣe bí wọ́n mọ̀nà mi lẹ́yìn ìdẹni Bariola jèjé nìyí Bàríọ́lá jèjé nìyí ọmọ Ẹ̀gbá òtò náà nínú ilé bàbá rẹ̀ ni èmi wá fẹ́ bá ọ̀yálé mọ̀mọ́ tó bí yín lọ́mọ nílé mu nírabẹ̀ ní ọmọ lọ́fà mọ́jọ lálọ́mí òun máa bí sùjó pọ̀ ọmọ yìí ìjà kan èyí ẹ̀mí jà lọ́fà nílé ọ̀la lọ mi lọ́jọ́ sí ìjà ń sojú èbè lọ́fà ó sojú kòrò nínú òkò ọmọ gúnugún tí mo rí tí mo dá àsàkẹ́ rírì àkàlàmọ̀gbò tí mo rí tí mo dá àsàkẹ́ mbẹ́kọ lálọ́mí tí mo rí tí mo dá àsàlá ńlápá ìyẹ̀rọ̀ kí tí mo rí tí mo dá àsàlá ńlọbẹ̀ ẹ̀ẹ́sì rọ́rá lá lára mi bẹ́ẹ̀ bá lámì ẹ dákun ẹ má jẹ́ kí abẹ́ òjìnlẹ̀ lápá mi lálọ́mí ọ̀hún máa bí sùdókọ nínú ilé màmá ẹ̀yìn gangan ni bàbá ẹ mọ̀ sọ pé mo bá yín lóore mo pè yín lórúkọ chief muraino oyè lámìnà ni mú mi ìkí torí lórúkọ lórúkọ là ń pọ̀ baládé lórúkọ lórúkọ là ń pè ìjòyè lórúkọ lórúkọ náà ń pè ìran bàbá tó bí yín lọ́mọ. orí ò jẹ́ gbó bí olúgbógbó ti gbó abẹ́fẹ́ òdí o orí ó jẹ́ ẹ̀là orí ó jẹ́ ẹ̀là bí ńlá ṣe gbà lálà èèyàn tó ní ẹ̀rà jò pé kẹ́ ẹ̀ mọ̀ bọ̀lẹ̀ ní débánlé béèyàn bá gbẹ kó tó dé yín olúwa rẹ̀ ní ó jìyìn sí lágbára ọlọ́wọ́n ọba lọ́jọ́ tẹ́bí bá ń pàálẹ̀ o ẹ ò kú ní bá wọn sílé lọ́ọ́ ọjọ́ tẹ́bí bá ń pọ̀ náà ẹ ò kú ní bá wọn ròde ẹ ò wá ní ríhun gbé sọnù bí ò ṣe bí ọmọ àrídùnnú ẹ̀yìn ò ní dìbànújẹ́ yín lọ́wọ́ gbogbo bí tẹ́ ẹ ti rówó ọlọ́run ọ̀bọ oníjó yín àtùpà la fi yín ṣe ẹ gbọ́dọ̀ ọkú aṣíwájú ni ó nírèlẹ̀ lọ́lá Olódùmarè ọba ìgbà ọdún ọdún kan ni ọmọ rẹ oyè ebi ń pé ló mi wá bí o oyè ebi ìgbà àdùnní ló ní kí n kí bàbá mi onídàkùn bá mi kí bàbá mi ẹ̀sà ti ìlú ìràgbìjì náà ni mọ̀mí yìí kò bẹ̀rẹ̀ fún. yèyé àṣà òfìràgbìjì ló ní kí ọ̀hún pàṣẹ ìṣàmọ́dún ọdún ayọ̀ lẹ́sìn yìí mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ̀mí ṣe bẹ́ẹ̀ ń gbóhùn ẹnu mi akẹ́pọ̀ lódùmọ̀rè lèmi jẹ́ mo ló tún dọ́jọ́ mi ó dọ́jọ́ rèé.